lónìí ni kò ní dọ̀la South Africa ń lọlé South Africa kò máa lọ kúrò láfkàn kò máa lọ eléyìí náà lórí o èyí tí kọ gbogbo àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ń kọ́ ìyẹn fún ikọ̀ South Africa gẹ́gẹ́ tí wọ́n náà bá wọn gbé inú orin yẹn ẹ wò ó gbogbo wọn pátápátá náà ni ó wọ́n kọrin fún orílẹ̀-èdè South Africa pé kí ni ẹ wò ó lónìí gangan ni kò ní dọ̀la o ẹ kàǹgara yín kúrò ní orílẹ̀-èdè ìyẹn ti Egypt látàrí ìgbà tí a bá kojú yín lálẹ́ yìí gangan gangan gangan á lù yín gangan bí ìta abẹ yín ni ó ẹ wò gbogbo ẹ gbogbo ẹ náà láàmú amúwá fún yín dáadáa olónìí àmọ́ jaintan bóyá ìṣẹ̀lẹ̀ lórílẹ̀-èdè Egypt ọ̀pọ̀lọpọ̀ náà ló ti ń bọ́ta tó ti ń pè yí pé èso nìlóòṣèlú tọ́ni àbí lódodo yí pé wọ́n ní èèmí kẹlóbí náà ti padà padà dé ẹ bọ̀dá òun ti padà dé lóòótọ́ àti lódodo ẹ ṣe fẹ́ rí lórí pápá lálẹ́ ẹ wo gbogbo ẹ gbogbo àti kọ wọlé bíbá o ètò ìní adira tẹ̀fẹ́ ń dira ogun ni o ẹ wo bó o ló ṣe jẹlẹ̀ bó o ló ṣe rí bó o ní iṣẹ́ látàárọ̀ o ẹ ọlọ́run ọba mi agunfori ọ̀fẹ́ àti àǹfààní sọ ọkọ̀ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba èyí tó fún wa lórí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí láti takọ́sọ́ ìyẹn sórí ètò lónìí ẹ rántí pé ọjọ́ ajé náà ládágbére o ìgbé à ń lọ tá a gbé a máa padà wá lónìí ọlọ́run ọba mi bá lù ló ń tẹ̀ ìgbé sórí èyí tó sọ yìí ó ṣẹ o ó yẹ máa lọ́wọ́ ọlọ́run ọba èyí tó fún aláǹfààní lẹ́ẹ̀kan sí ọ̀pọ̀lájọ ọjọ́ monday ṣùgbọ́n lónìí wọ́n ti dẹni àkọ́kọ́ kì í ṣe pé a fi ṣùgbọ́n a fi ń ọlọ́run ga ni the most lórúkọ tèmi ọlámilẹ́kan daramọ́lá h o dì ẹ wò lónìí á pín in dáadáa èmi àti pàdé mi ọ̀rẹ́ mi ẹ̀ tẹ́fẹ́ rí yẹn dáadáa dáadáa ẹ̀ ẹ̀ ti mọ̀ sss òun náà ṣe kí ni òun gbẹ̀ ńlẹ̀ agodo dáadáa bó ni bọ̀dá mi ìmúrí àti bọ̀dá mi abdulsalami láti abdulwasiu láti naija sì ṣe ti ṣe tán ṣe ti rẹ́dì ẹ ti stamp paper ó yá pàdé náà bẹ́ẹ̀ mi sss kó fún yín jẹ kíá àní nàìjíríà yìí ti gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ o ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká dìjọ gbéga gbé kémi. ah mo ní ṣé wọn náà ń gbé lọ́dọ̀ tiẹ̀ báwa ṣe ń gbé níbì torí wípé orílẹ̀-èdè nàìjíríà mo ní tẹ̀ bá gbàgbé ẹ jẹ́ ń rán yín létí pé lọ́jọ́ jímọ̀ tó kọjá mo ní ẹ jẹ́ agbóhùn àdúrà sókè káwá pariwo nàìjíríà lẹ́ẹ̀méje káwá pe ọlọ́run ọba òkè wípé ó yá nàìjíríà wọnú ògo lọ ẹ rí wípé nígbà tá a gbóhùn àdúrà sókè nàìjíríà ṣe bẹ́ẹ̀ wọ́n fi ẹ̀yìn tani lélẹ̀ wọ́n fi ẹ̀yìn Cameroon lélẹ̀ ìgbì òkè ni o òkè tí wọ́n ti lérò pé orílẹ̀-èdè nàìjíríà ò lè bàbá ní ká gùn ká tún sọ láyọ̀ àtàláfíà lọ́wọ́ yìí òkè tá a fẹ́ gùn náà lókè ti Bafana Bafana wọn lókè yìí ga púpọ̀ ṣùgbọ́n mo ní kò sí bó ṣe lè ga alága tó tèmi àti yín bá ti jọ gbé bá a ṣe jọ máa ń gbé ní gbogbo ìgbà tá a pariwo nàìjíríà lẹ́ẹ̀mẹ́ta tá a pariwo Garnet Roy lẹ́ẹ̀mẹ́rin tá a wá pariwo Mikel Obi lẹ́ẹ̀mejì péré nǹkan tá a máa sọ fún mi pé ó yẹ lọ ṣe rere mo ní ó sì ti dá mi lójú pé wọ́n ṣe rere náà ni torí wípé wọ́n ti jáwé rere wọ́n ní dandan ní k káwọn ó ṣe rere torí wípé níre níre báyìí náà là ń sọ̀rọ̀ tìrere àtẹ̀mí àtẹ̀yìn lójúmọ́ tèmi tá a jọ wà ń bẹ̀ tá a ti jáde lọ tá a tún padà tá wò pé ah, jẹ́ lọ fẹ̀dọ́ lórí òróǹro lọ́wọ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà àjọ máa ṣe rere ni mo ní ẹ fọkàn balẹ̀ torí wípé níre níre báyìí náà látúkọdé fún yín a máa já yín sí gbogbo ibi táwọn oríire orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n kó tí wọ́n kóra jọ sí gbogbo ibẹ̀ náà la máa sọ fún ilẹ̀ fi mọ̀ wípé lẹ́nìí nàìjíríà náà ló máa jáwé orí borí èmi pàdé yín ọ̀rẹ́ yín náà túnre successful super super striker tí gbogbo èèyàn pè ní mr success cousin fafunmi torí àti kòdé lórí bíbà mo ní ẹ farabalẹ̀ ẹ̀yin náà ẹ rẹ kẹ́ máa mu ní kọ̀ọ̀kan ìjèjì. alright now ẹ máa mú lẹ́yọ gangan bí egbèjì o ẹ wò ó bọ̀ dáyé agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ ìyẹn ní fún orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ní kò super ego. bọ̀dá eléyìí àràmọ̀dá yìí bọ̀dá jẹ́jẹ́ kọ́ṣà bọ̀dá ti bọ́ta o ó pe àwọn akòròyìn kódà ó pe gbogbo àwọn ọmọ ikọ̀ super eagle náà dáadáa ó ní wo ó yẹ jẹ́ jáyé sí o ẹ jẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé wà nílẹ̀ yìí kì máa ń sọ̀rọ̀ ẹ akọ́nimọ̀ọ́gbá nìkan ọ̀rọ̀ ẹni tó wà nílẹ̀ ni pé ọ̀rọ̀ ara yín gangan ni o ṣe mọ̀ pé akọ́nimọ̀ọ́gbá lè ní kẹ́ ẹ mọ́ géèyàn méjì àbíyàn mẹ́ta lọ́dọ̀ tiyín ẹ̀yin àwọn ògbà ẹ̀jẹ̀ géèyàn kan péré àmọ́ ó níṣẹ́ rí nǹkan tí akọ́nìmọ̀ gbọ́bọ́ ní kẹ́ ṣe tẹ́ ẹ̀ bá tẹ́ ẹ̀ bá ti ṣe ó ní ọgbọ́n àtinúdá ti gangan òun náà ní ṣe o pàgọ́bẹ́ yìí máa kojú orílẹ̀-èdè South Africa lónìí gangan ó ní ẹ̀wò ọgbọ́n àtinúdá rẹ nílò yàtọ̀ sí pé èébí etí akọ́nìmọ̀ gbá yín gangan tó kọ yín bọ̀ dájẹ́jẹ́ òkọ́ṣà ló gba ọmọ ikọ̀ super ó ní ẹwà ń bí ṣe ẹrọ́gbọ́n àtinúdá yìí gangan gangan òun lẹ nílò tẹ́ ẹ̀ ṣe kíni tẹ́ ẹ̀ gbòmúro ìyẹn sì ikọ̀ South Africa lójú dáadáa lónìí. àní orin tí wọ́n ń kan náà ni wípé ẹ má dá mi dúró ẹ̀yin bàfana bàfana ẹ má da mi á orin tí àwọn ọmọ super eagles pẹ̀lú gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń kọ́ nìyẹn wípé àní ẹ má da wa dúró torí wípé ó ti pẹ́ tá a ti gbadé ìdíje yìí ó ti ń lọ bí ọdún bíi mẹ́fà tá a ti gbà á ẹ má wá dá wa dúró ẹ jẹ́ ká lọ gba ilé ká tún gbà á lẹ́ẹ̀kan sí i kó lè pé mẹ́rin nínú ìtàn wọn wá ń sọ fún ikọ̀ bọ̀fọ́nà bọ̀fọ́nà torí wípé ni ẹni tó jẹ́ balógun lórí pápá wọn yẹn modric òun ló jáde ó ní wípé gbogbo ọ̀nà tó bá gbà làwọn á fi stop nàìjíríà wọ́n sọ wípé unstoppable ni wọ́n ṣùgbọ́n a máa stop wọn làwọn ọmọ nàìjíríà náà wọ́n ń dá padà wọ́n ń dá padà bí owó kíni ẹ̀yin náà ti mọ owó tó jẹ́ lọ́mọ nàìjíríà náà fi ń dá padà wípé àní ẹ má dá wa dúró ẹ jẹ́ káwa náà ọ̀rọ̀ náà lẹ jẹ́ arígbìgbà torí wípé olùlànà ó ti lànà fún wa o ẹ jẹ́ ká tojú ọ̀nà náà látọ̀yè orí máa ń fọ́ mi orí ń fọ́ mi orí máa ń fọ́ mi gidi gan òun náà nígbẹ́ o èmi kọ́ iṣẹ́ òdìkọ́ yóò fẹ́ mi ẹ gẹ́nẹ́ dúráyì mo lérò pé wọn lórí fún ọ ní mo fẹ́ bẹ́ẹ̀ wá òun ní kórókó lónìí. èmi ọ̀rọ̀ ayáwó gbọ̀dá igẹ̀rẹ̀ dúrọ́yì lọ́gbọ́ta ó pariwo ní ẹ̀ ẹ̀ sọ́ọ̀dì onímọ̀ ń pọ̀ bìlẹ̀ nínú ẹ̀ bá pariwo kọ́símù sọ́ọ̀lù ẹ̀fọ́rí àwọn màmá fẹ́ bọ́dá wọn yóò ní èyí tó máa ń bù sẹ́nu àbí tó máa ń bù sárí ẹ bá ti bù sárí bá orí ó sì lọ mo ní bọ̀ rẹ̀. ṣé wàá jẹ́ gẹ́gẹ́ bí dókítà ní àbí kíni tí wàá lọ lórí wàá lọ rí àwọn oníṣègùn òyìnbó ni. ìpàtọ́ ní ifá lára wájú orí ọgbà ó máa ní àwọn kan tó máa ń bù sárí. ó wájọ ifá wájọ mọ́ dídọ́díhò. ó ní ẹ wo ó ní mò ń gbọ́ mi èmi náà bá sáré mo gbé bọ̀ dá mẹ́ ẹ̀ gbọ́dọ̀ àwọn àfiwá sí òun lọ ní Niger sẹ́ẹ̀ náà òun fọ́rí wọn láwọn ò ní o àmọ́ kí ló ń fọ̀bọ̀dá yìí lórí oníṣẹ́ gbogbo àwọn gbá bọ́ọ̀lù mi ìyẹn twenty three months player tí mo ní ẹ wò wọ́n Sam Pepe wọ́n dá gan o onílé òní tó bá tẹ̀ ṣe ni gbogbo nǹkan ní kò tó pápá pé ó yá ẹ lù wọ́n bí ìta bẹ̀yìn ó ní àmọ́ ohun ìtẹ̀sí mẹ́tò mọ́nu ó ní ká jẹ́ bá ìwà gbogbo àwọn ọmọ yìí ló dáa ó ní ẹ̀wò ètò ẹ̀rí lálẹ́ yìí wọ́n mọ̀ dá wọ́n ẹ mọ̀ bá orílẹ̀-èdè South Africa ẹ mọ̀ bá ń ké ẹ mọ̀ bá ń sunkún torí pé mú ìbá lù wọ́n ẹ gbà wọ́n tì ìyẹn lọ́wọ́ ikọ̀ super ìgò right now ìwé ẹja ṣe kíni ẹja sáré dókè lọ́nà tá a bá padà ẹja lọ́ fi wọ̀nyí bó ti ẹjẹ ṣẹlẹ̀ káàkiri káàkiri o gbogbo àwọn tó yẹ pé ẹ ti ẹ̀ wò ẹ gbádùn rẹ̀ lónìí dọ̀pà lórí ètò yìí fún yín lórí pé ètò yìí ó wà fún gbàládùn tìyín náà náà ni Nations Cup special edition Tórísun tẹlifíṣàn ó ń tẹ̀síwájú à ń padà bọ̀ pẹ̀lú hod àti sss à ń